ẹ̀sìn ń ṣèyàwó ọ̀dà ẹ̀sìn ni àmọ́ kò tó jihadi nígbà wọ́n ti dá jihadi dúró fún irun dandan ní kẹ́yìn náà dáa tẹ́ ń ṣe dúró fún irun báwọn kan bá gbàgbọ́ yìí tábà wá dìde wọ́n máa ní sẹ́rí ẹ̀rí wọn ẹ̀rí wọn ṣé kèfèrí làwọn ẹ̀yìn ṣe kèfèrí àmọ́ ẹ̀ máa tẹ́ ń ṣe ẹ̀ máa tẹ́ ń ṣe ni ẹ̀ ẹ̀ ní máa fi ìjòkó dí sọ̀lá irun lọ́wọ́ bó ẹni ìwé ẹ̀tọ́ bá ti wà lásìkò ọdún bá ti tó má ti ju ẹnìkankan lẹ́yìn ọlọ́ tọ́lọ́wọ́n bá rẹ̀ ti nínà sọ lára káyà náà ti alẹ́ lèmọ́ mi nínà kitaban mawquta ọlọ́run láà fàṣìkò lẹ̀ fúnrun lásìkò bá ti tó Allah ní káwọ́ lọ́sẹ̀ ọ gbọ́dọ̀ wá tẹ̀ fún àṣẹ nìkan láti fi rí àṣẹ ọlọ́run bá dànù eré ìnáwó pè ní Islam ọ máa ṣàdúrà fáwọn tí ó dìde náà pé kọ́lọ́n bá fún fi wọ́n mọ̀nà nítorí pé wọ́n ti sọ ìrún kọjá sẹ́rí kéèyàn tó lè kí ìrun tó lè di dandan lérí ìyàn alákọ̀ọ́kọ́ èyàn jẹ́ mùsùlùmí alìsílám sórí ẹni tí ó bá ti mọ́ wa nínú islam kọ́mọ̀kẹrùn torí pé kò nírun sunday ti ń fi gbálẹ̀ internet èyí tí gba fọ́ọ̀mù yunifásitì ọlọ́ọ̀lọ́ kíláàsì admission àbí kí lọ́wọ́ wọn lọ kíláàsì tọ́ bàbá tí ń bọ́gi bàbá onígunnu bàbá tí oyé tí ń fi nǹkan sí tí ń so nǹkan mọ́dí tí ń so nǹkan mọ́ ara tí ń so nǹkan mápá ó dídí mùsùlùmí mọ́kẹrùn torí wọn nígbà ọkọ̀kọ́ jẹ́ ẹ̀dẹ́gbẹ̀ ní islam alìsílámù nígbà àlèyí islam lè là ó diwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ní kọ̀rọ̀ rẹ̀ àti ní gbangba ó ní ní ọba kan tó ń fẹ́rí kalẹ̀ fún tó ń wárí fún tó ń kì tó ń bẹ̀ tó ń wágbára lọ́dún rẹ̀ lẹ́yìn ọlọ́run alánìkan nígbà náà ló tó di muslim nígbà náà ló ti wá nẹ́hùn kọ́mọ̀ àdìgbọ́ kan fèrí gbálẹ̀ fà títí ọkàn apàdà wá bára rẹ̀ nínú náà ẹlẹ́ẹ̀kejì èyàn bàlágà èyàn ṣe kíni èyàn bàlágà ọmọ tí wọ́n ti bàlágà ẹ mọ́ lùú lálùpá o ẹ́ ànábì ní kẹ̀kẹ́ máa gbáǹdì kẹ́ máa tẹ́ǹkó tó bá pọmọdún mẹ́wàá ó ti ẹ́ àmọ́ irun tí ìdí dandan obìnrin àbọ́kùnrin tó ti náà lábẹ́ ó ti bàlágà obìnrin títí sí nǹkan oṣù ó ti ṣe kíni ó ti bàlágà ọkùnrin àbóbìnrin tí wọ́n bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti ṣe kíni wọ́n ti bàlágà òpè ìta kálẹ̀ tó bá ti ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ ó ti gbaṣẹ́ ó ti ṣe kíni ó ti gbaṣẹ́ o ọmọ lè lọ kọmọ lè kírun bó ṣe lè lọ skul àti ibi títí ń kọ́ṣẹ́ ìrùngan lọ́wọ́ akílẹ̀ torí ìrùngan títí ń kọ́ṣẹ́ torí ìrùngan títí ń kàwé lẹ́yìn náà náà ṣòrótù sí àti sọ́lá ẹ wá rí àwọn tí ó jẹ́ kí ìrun wa kọ́ lálàáfíà dáadáa kọ́lọ̀wọ́n gbà ìrun gbà mí èyàn ó kí wọn ní kọ́lẹ̀ tíyàn bá mú àwọn mẹ́jẹ̀mú tàfẹ́ ka ìdọ̀bá múṣẹ àkọ́kọ́ dòkólù lè wákìtì kásìkò rán wọlé tásìkò rán ọba wọlé tíyàn bá ń kí ọlọ́run mọ̀ ní gbà ọ̀rọ̀ kọjá pé ọlọ́run láníyàn torí ó ní inna salata kanat ala al kìtàbà mọ̀kúta wọ́n fàṣìkò lè fún ọ àsìkò yìí wá ní nílẹ̀ Yorùbá a máa ṣe mistake gan àsìkò táwa gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá ó ní 5:30 fún irun àṣùbá aago méjì fúnrun àyílà zohor aago mẹ́rin fúnrun asr aago méje fúnrun magrib aago mẹ́jọ fún irun ìṣà ṣe lásìkò tán gbé kalẹ̀ yẹn láwọn àsìkò kan àwọn àrùn ọmọ bọ́ sásìkò yẹn lóòótọ́ àwọn tó bá dìgbà tí ojú ọjọ́ yí padà tí wẹ́dà yí padà láwọn àsìkò míì àwọn àsìkò rùn ní bọ́ sí bí wọ́n ṣe tó lẹ̀ àṣùbà lè bọ́ sí sí síngbà mi ẹwà àsìkò tá wà yín ẹnìkan lé lọ́wọ́ kẹrin five thirty kò nẹ̀rùn lálẹ́ fàájà rí òtí yọ ló ṣe jẹ́ pé ní mọ́sálásí tó wọ́n bá ti máa sọ pé ìgbà wo là ń kírun sin o ìgbà wo nìrun wọlé o àwọn mọ́sálásí yẹn wọ́n máa nírun láwọn àsìkò kan wọn ò sì ní nírun láwọn àsìkò kan torí pé ìbójú ọjọ́ sí yí ni àsìkò orún sí kíní òní bá nàbí sí gbé kalẹ̀ wọ́n fẹ́ kírun ànábì bá nàbí sí gbé kalẹ̀ àwọn tó fẹ́ kírun àwọn bàbá tilẹ̀ Yorùbá tó ẹ̀ pámánẹ́ntì ẹ̀bá ti pámánẹ́ntì bẹ́ẹ̀ àsìkò tí Yorùbá ti bọ́ sí ajẹ́ pé ẹ̀kírun fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ bá sì mí sí ọ̀run kaláyé yóò jìyà lọ nítorí tó wá sí láyé náà nídìí bẹ́ẹ̀ amójútó àwọn afáwọn amójútó àárín yẹn àsìkò àyílà jáǹpẹ̀ ní zuhur min zawali shams tóòrùn bá ti yẹ tàrí títí tí ìbòjì e, ìbòjì ìbòjì nǹkan tá a gbé kalẹ̀ tí ó fi ṣe déédéé nǹkan tá a gbé kalẹ̀ àsìkò zóòrè nìyẹn àsìkò asẹ̀rì láti ìgbà tí nǹkan tá a gbé kalẹ̀ tó bá sì déédéé bòjì rẹ̀ títí tí e, òòrùn fi ṣe kíni tó òòrùn fi pán tó òòrùn bá ti pán kí ló ṣẹlẹ̀ asìrì ṣe kíni ti lọ ni tó òòrùn bá ti pán kí ni ọgbẹ̀yìn rẹ̀ lẹ́yìn pípán yìí mọ́ kọ́wọ́ lókun tí òrùn bá ti wá wọ̀ tàbá ti rí pípọ́n yìí tó bá ti wọ̀ oyé àsìkò magrib sí kíni ó dénú ṣe wá rí pípọ́n yẹn kọ̀wá ní lọ́tán tiẹ̀ ni wọ́n pè ní shafakul ahmar tamasoko òun ní lọ́tán àsìkò magrib sì sí tó àmà kí magrib lọ́wọ́ àti máa rí ṣe rí tó bá ti wá wọlé àsìkò ṣáyì tó àsùbá nǹkan jama alìbájà rí ẹlẹ́ẹ̀kejì tó rún fi yọ ṣẹ́rí ní mo kà á lẹ̀ yìí àdíṣì rẹ̀ wà nínú Muwatta ó wà nínú Bukhari ó wà nínú Muslim àwọn bàbá láwọn ti kà á ẹ dákun sọ́wọ́ báago méjì mú àyílá afákan lẹ́kọ̀ọ́ ní òní ó ní ẹ̀yìn tẹ́ bá kírun wọn àyílá lágò kan ìkíkú kílẹ́ngí mo ní ìwọ́ ló kéèkéèkúkè tọ́ọ̀bá wa kéèkéèkúkè ni ọ wà sọ pé àyílá ò tí wọlé zoro ò tí wọlé lágò kan lásìkò yìí torí pé òun bá ti yẹ tàrí ago kan òun ti yẹ tàrí àwọn tàbá wá gbàgbọ́ yẹ ẹ̀sìn á máa pé ìran haúsá làwọn sí kíni làwọn yẹn ń kírun ago méjì làwọn kírun lọ́dọ̀ àwọn bàbá wa bẹ́ẹ̀ sí àwa la kọ̀rẹ́ẹ̀tì àwọn àwa tó máa dásà láti lẹ́njọ́ ẹ̀ rí pé fíkú fòró wà ní wọ́n máa ń kọ́ àwọn èèyàn gbogbo àwọn ìyá wa àwọn ìyá bàbá wa tá a bá wọ́n ní ìwé tí wọ́n máa ń kọ́ sí ìpele ìlà àsìkò yìí nìrún wọlé àsìkò yìí nìrún jáde ìtànkà lẹ́yìn rún ee eh. àmọ́ àsàlátù ti sí àsàlátù kárí bùjẹ́ ìbẹ̀tọ́ ọkùnrin tí ó dìde lédè lọ lásàlátù mo ní ojú sì tí ọkùnrin lásàlátù tọ́lọmọ́sẹ̀ ìṣànà wa ẹ̀yọ́ máa yára mi nílẹ̀ sí wa májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà adam khudhu zinatakum inda kulli masjid ẹ mú aṣọ tó dáná àwọn aṣọ yín kẹfí bó òhò anábìlá ẹ̀kọ́bọ́lù lọ́wọ́ sọ̀látà ayé ní ilà bí khimar obìnrin tí ó bá bo eré ẹ̀ kó sì wọ́sọ tí ó balẹ̀ aṣọ wọn tún bo gìgìrísẹ̀ rẹ̀ aṣọ tí ó balẹ̀ tí ó bo gìgìrísẹ̀ rẹ̀ ó sì jẹ́ kí khimaru rẹ̀ oye aṣọ ìborí rẹ̀ ọ̀dà borí tó ku ojú rẹ̀ àti ọ̀rùn ọwọ́ nìkan anábìlá obìnrin tí ó gbogbo à ń fi níkà bọ̀gà kírun àwọn obìnrin ń bẹ lẹ́kọ̀ọ́ mẹ́jẹ̀má níkà bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n ní bẹ́ ńlọrin náà wọ́n fi níkà wọ́n fi ṣòkòtò jíǹsì kírun àwọn bàbá ní bẹ́ ń bí náà ẹ̀ bọ́ọ̀ bá ti kírun kò sí tó ń ṣe ilé ayé èyí sọ̀rọ̀ yẹn lọ́hùn anábì ìdọ̀tí tara ìdọ̀tí tabẹ́ ìdọ̀tí tasọ ìdọ̀tí àyíká ti kírun kájínà sí nítorí pé ọlọ́run ọba yìí gba àrùn lọ́dọ̀ ẹni tí ń bá rùn ẹlẹ́ẹ̀kẹrin istikbalu kibla akọ̀dé sí kibla ọlọ́run wa haythu ma kuntum fawallu wujuhakum shatara gbogbo bí tẹ bá wà ẹ kọjú sí ọ̀gángan kàábà ọ̀gángan kàábà pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ oyé tó ìmọ̀ ìgbàlódé tí ń sì ń sòótọ́ maka tó ń lọ ní tí pléènì ń gbé ọ lọ ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ pléènì ọmọ pé ọ̀nà maka ní ọ̀nà London tó bá ti sọ fún pé maka aya Jeddah aya London tí bàbá wọn bá ti lè tí ọba ti lè tẹ̀lé àrò yẹn ìlú mi ní lọ lè já sí ó ti wá wà lérí ilẹ̀ tí wọ́n ti ṣe sírí fóun tẹ́ bá gbé kalẹ̀ yóò sì sọ fún yín pé maka ní àwọn fáwọn Sa'id abidahullahu ta'ala kọ́lọ́ mọ́sàbá wa pẹ̀lú nígbà fẹ́ gbé mọ́sàásì kalẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ fura pé adẹ́kọ́kọ́ gbé ẹ̀sọ́ náà báyìí ẹgẹ́ bí ìta lọ́njọ́ àwọn ni àwọn òdò pín bẹ̀wọ̀n ọjọ́ mú kíbílà ò nílẹ̀ Yorùbá sì ní ẹgbẹ́ ọ̀rùn sí apá ọ̀tún ẹwà mú kíbílà òrùn wà lápá ọ̀tún ibà nílẹ̀ Yorùbá bí o lè má rí bẹ̀ ìbòmí àmọ́ nílẹ̀ Yorùbá bó ṣe rí ni mọ́ṣínì ìjìnlẹ̀ yìí ìmọ̀jìnlẹ̀ yìí òun ni tí wọ́n fi ń darí pléènì tí ó sì ṣe fi stéèkì rí òun náà ni wọ́n fi mú kàábọ̀ pé ọ̀nà kàábà ló fi jẹ́ gbogbo àwọn masalasa wà ní gbogbo kàràkàrà bí ẹ̀yin bàbá ẹ̀bà ṣiṣẹ́ lérí wọn kí wọ́n yí masalasa wọn padà síbi kíbla pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá tí wọ́n sì fẹ́ ká gbé irinṣẹ́ ìjìnlẹ̀ náà wá àwọn àfa wọn lè torí ẹ̀wà láti kó wọ́n gbé wá sí masalasa yìí náà ẹ̀ ọlọ́run fèrèjì káyí padà kámọ̀ òpé mọ́sálásí wa ah, ah, ah, ìnáwó ńlá ní à sẹ́mà wá kí gbogbo kiri ni wọ́n sì ní tẹ́ẹ̀ bá kọjú sí kíbílà ẹ̀ mẹ́rùn lẹ́yìn gbàtẹ́ ti mà áyí padà wò áyí padà wò kọ́lọ́mọ́sà járe yí o mọ́jẹ̀mọ́lẹ̀ karùn-ún ò ní àníyàn tàbá fẹ́ kírun ọ̀la níyàn sọ́ra níyàn tó fi kírun kìí sì tọ́ máa tú sọ́wọ́ Allahumma inni nawaitu farida salati àwọn bàbá wọn jọ wọn ṣe ọlọ́run bá kẹ́ wọn wọn rò pọ́ kọ̀rẹ́tì ni létà làwọn rí pé kọ̀ kọ̀rẹ́tì oye wọ́n ní mahalu alikọlẹ̀ wọ́n lànàbí ọ̀dàrú ẹ̀rí wọ́n ní àníyàn rẹ̀ tó ti wà lẹ́mí rẹ̀ pọ̀ lọ́lẹ̀ kírun ìṣáyùn òun náà làníyàn ọ̀sájáde lé ọ̀sámọ̀ pé ibìkan lọ́lọ́ bọ́ọ̀ bá ń lókọ́ ọmọ kókó lọ́lọ́ bọ́ọ̀ bá ń lọ mọ́síláṣí ọmọ kókó mọ́síláṣí lọ sí kíní ilọ̀ ńlọ ẹ̀wọ́n ti dé mọ́síláṣí ìfọmọ̀tì náà Allahu akbar kí wọ́n náà sọ pé Allahu akbar kìí bọ́sẹ̀ <laughs> àwọn àfáwà ní eléyìí ni kò ní bàbú pẹ̀lú kíni pẹ̀lú súnà òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam tí mo bá ti ní Allahu akbar wọn náà sọ pé Allahu akbar ó sì kọ́ mọ̀ tán Allahu akbar wọn wùlẹ̀ tó máa tẹ́wọ́ kọ́ dàníyàn innamal a'malu binniyah gbogbo sẹ́kọ̀ kọ́ta fẹ́ sọlọ́bí láníyàn tó wà nínú wa tẹ́lẹ̀ ẹ nídìí bẹ́ẹ̀ kádàkùn torí tọ́lọ́wọ́n ọba èyí bó la ṣe kírun ànábì ní sọ́lù kàmárà ètò mọ́ni ó sọ́lì ànábì ní kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ mẹ́sẹ̀ kì ọ̀rọ̀ yẹn máa ń bá yẹn lẹ́rù ààrí dídò tá ànábì ń kì àti bá ànábì láyé ànábì sì ní kírun gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ mi làṣẹ kì ìtọ́wá kù ní pé ká máa wá gbìyànjú ká wá lọ lè wo àwọn àdísì ipe nígbà báyìí nínú ọ̀run nínú erigun báyìí bóòlù ànábì ṣe ṣe kíni bóòlù anábì ṣe ṣe àdíyèsí yẹn àwọn àfáà wá fi tó ìrun ànábì òun àti tíra ti mọ̀mú lọ́wọ́ sífàtú sọláàtì ànábì sallallahu alayhi wa sallam mina takibiri ila taslimi ka annaka taraha lè sheikh muhammad nasiruddin albani ní àwọn àfáà wá gbà sheikh nasiruddin alamami kẹwọn ní àwọn àfáà wá gbà ní madina wọ́n ní eléyìí ní bá ànábì ṣe kírun kẹlẹ̀ tó bá ti tẹ̀lé àwọn àdíyèsí

ẹni kan mọ́ ti kọ́ ma nu yẹ́ o obìnrin obìnrin sí kọ́ ma Allahu akbar ló fi bẹ̀rẹ̀ àmọ́kùnrin àmọ́ sí kọ́ ma Allahu akbar ẹ ọwọ́ wa yìí agbè síbi tí mo gbé sí àbí ká súnmọ́ bí etí báyìí ètò àti yàtọ̀ sí méjèèjì àwọn afáà ní kọ̀ lálàáfíà sẹ́nkú oníbáyìí Allahu akbar àbí ká gbé sí ìdíje tí báyìí Allahu akbar tàbá ti gbọ́lọ́wọ́ bá tóbi tán èyí tó kù oníkáwá mú ọwọ́ wa ọ̀tún ká gbé lé inú ọwọ́ wa ọ̀tún báyìí káwá gbé lé ẹ̀ǹkùlé ọwọ́ tòsì ẹ̀yìn ọwọ́ tòsì àwa gbé sí gbáyà wa muhammad sallallahu alaihi wasallam anábí ni inna ma'ashar al-anbiya àwa anábí ọlọ́run mẹ́rin náà bí tààjẹ́ lè fitirina wọ́n pa wá láti kárìtì máa ta àkírù sọ̀hórìna wọ́n sì ní ká máa lọ́ra jẹ sàárì wa wà á nàbá àìmánana aláṣàmá ìlìlá fi sọ́lá wọ́n wá pa wá láṣẹ pé tá a bá ń kírun tá a bá sì dúró ká máa gbé ọwọ́ tún lé ọwọ́ òsì ká wá gbé sáyà wa a rí pé lọ́pọ̀lọpọ̀ ní Yorùbá a máa dáwọ́lẹ̀ a kò sí àfa òun tí ó mú ẹ̀rí kan wá dáwọ́lẹ̀ kò kò sẹ́rìun ẹ̀rí yìí tọ́wà ipe a máa ń gbọ́wọ́ sí àyà ẹ̀dá kọ̀rẹ́tì tọ́lọ̀mọ́ wá ní kí bẹ́ẹ̀ èrò pọ̀ èyàn lè fọwọ́ dì ibi ọwọ́ báyìí ibi ọrùn ọwọ́ báyìí èyàn lè dìímú òun náà mú èyàn lè sí báyìí òun náà mú ó di mélòó ó di mẹ́ta báyìí àti báyìí àti báyìí mẹ́tẹ̀ẹ̀tẹ̀ kò sí ètò èyàn lè sí ń bẹ̀ àmọ́ ká wá dáwọ́ lẹ̀ kíọ̀n kò sí nínú àkọọ́lẹ̀ ẹ̀sìn kankan ọbẹ̀lọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sẹ̀ gbà fún wa èyí tá a ti kí sẹ́yìn nígbà tá a mọ̀ ọlọ́run ó ṣe kíni ọlọ́run ó gbà lọ́wọ́ wa sẹ́yìn pé èyàn sọ sí ní tí ń sọ ni pé oyé téèyàn bá mọ̀ ọlọ́run ó ṣe kíni ọlọ́run ṣàforíjì fún yàn ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ tàǹbẹ̀ òun náà ni anadu ilamodi sujud a máa wá wo ibi tá a fèrè kalẹ̀ ó sì máa fàyín náà láàyà ń sèbò wájú àhólè wájú abdi yìí fi sọ láti ẹ mọ̀ pé ọlọ́wọ́n bá là ń wò ní látòkè sáman ọlọ́wọ́n bá ọmọ wa wò ní oyé máa làmù yẹlẹ tẹ́fìt ẹni tí ó bá wọ̀ tún tí ó wù sí ọlọ́wọ́n máa wò ó pẹ̀lú àánú rẹ̀ tó bá tún wọ̀ tún tó wù sí báyìí ọlọ́wọ́n kàánú wọ̀ tún wá tún wo ó dúró rẹ̀ ó dúró báyìí báyìí náà bí ṣe kíni ọ wà ní ìpayà ọlọ́run gbogbo bùkátà tó dìsẹ́mi kó tó wọ mọ́sálásí àbí kó tó gbẹ̀rún dúró léyìí tí ń dùn ọ̀nú ọgbàgbé ẹ̀ṣẹ̀ sí ìta mọ́sálásí mọ́jà jẹ́ pé lọ́ọ́ máa ronú mọ́sálásí o èyí tí ń bọ̀ ọ̀nú jẹ́ gbàgbé ẹ̀ sí ìta mọ́sálásí tó fi kírun tán nítorí pé nǹkan kan gbọ́dọ̀ mú ẹ̀mí rẹ̀ kún wájú ọlọ́ ọlọ́run kọ́dẹ̀ aflahal mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jèrè alladhina hum fi salatin khashu'un ọlọ́run láwọn tí wọ́n jèrè làwọn tí wọ́n máa ń fẹ̀mí sírun wọ́n sì máa ń bẹ̀rù ọlọ́run lérí irun yóò máa rántí ọlọ́ kìí ṣe pé yóò máa ronú ayé lérí irun torí kó lè bá àdá tí ọlọ́run gan ló ṣe wá kírun tó bá ti wá tún ronú ayé oyé lérí irun kò sí yàtọ̀ láàrin ìgbà tó wà ń tàbí ìgbà tó wà ní mọ́sálásí èyí fi bẹ̀rù ọlọ́run ọba sí ẹ̀mí tábà tí wọ́n ń wo ibi tí à fẹ̀rí kalẹ̀ wọ́n ní ìdásọ́lá tá àrà àṣàwò wọ́n ní tàn tààtà aráṣọ̀hù wọ̀rọ̀mọ̀ bíbáṣọ̀rí sí ìnáhùwà al'adu anábì yọ́ra eré ẹlẹ́ báyìí yọ́ ma wá wo ibi tí yóò fẹ̀rí kalẹ̀ ibi ni yọ́ ma wò tí ó fi di pé yọ́ ma ka fatia lẹ́yìn gbà tàbá ti wo lẹ̀tán kí ló kù àdúrà ìsirun tàbá tàbá lọ mọ́ka ẹ̀rì pé tí wọ́n ìtí wọ́n ká wọ́n náà ni subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka imam ọ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ sí ma ka tọ́wọ́ jẹ́ fún wa tí ọ̀ndarùn kí náà ni ìtòkù lẹ́yìn náà a'udhu billahi minash shaitanir rajim jẹ́ẹ́jẹ́ làmánká bismillahir rahmanir rahim jẹ́ẹ́jẹ́ làmánká tọ́ba jẹ́rùn-ún láàmánká ó jákè ni alhamdulillahi nìkan ni lọ́wọ́ afọ́ ohun rẹ̀ sókè tó bá sì jẹ́ ìrun jẹ́jẹ́ ni gbogbo ẹ̀ náà lọ́kà ní jẹ́jẹ́ lẹ́yìn náà lọ́wọ́ kan fátíà àwádà àbá wọn fátíà ká kálẹ̀ lè bá wọn tó wọn fátíà ká o kò sí tí ń jẹ́ gẹ́rẹ́ lè màǹgà lúbì inú kùráhùn kò sí tí ń jẹ́ wàlà láàrin nínú kùráhùn ṣe rí àwọn àwa yìí àtàwọn àwọn bàbá wa ń jọun ó yẹ kó ti yàtọ̀ síra wọn àwọn ìgbà tí ìsìlámù ti ṣẹ̀ àwọn wọn lọ díẹ̀ ẹ ó gbà tí ti dé kéèyàn tó máa ní gẹ́rẹ́ màǹgà lúbì àti wà láàlì náà bí ayé dé wàláhì ó kò jẹ kàtù fatiha ta kàwà yẹ fatiha yẹ anábì ni man sọ́lá sọ́láta lam yaqra fiha bi fatiha àti kitab gbogbo ẹjọ́ bá kínú tí ọba ka fatiha fàyíyà kàdájún gẹ́rù ta irun rẹ̀ òpéwò irun rẹ̀ òpéwò nínú ẹgbà wákan anábì ni la sọ́láta liman lam yaqra bi fatiha àti kitab bí ọba ka tó múrùn lọ́wọ́ tó bá ti wó gbogbo òrùn ti wó ẹjá lọ lè mójútó fátíà wa lẹ́yìn fátíà ọkà sùúrà tó bá rọ ọlọ́run lẹ́yìn náà ó rùkú tó bá ti wá rùkú yìí ẹ̀yìn rẹ̀ ọ̀nà sọ́nsọ́ ó ní gbé ọrùn sí òkè báyìí ó sì ní gbóná wálẹ̀ ó dùn sọ́nsọ́ báyìí ẹ̀yìn gbogbo bá sọ̀rọ̀ ọlọ́run ní kó sí kiri ọlọ́run tẹ́lá níyà rẹ̀ àmọ́ ọ̀tọ̀ lálàáfíà ó lù àlàáfíà fọ́rùn ó dò sùn sọ̀báyì kí láàmà kàtàbọ̀ wá wá rùkú subhana rabbi alaahim mélòó mẹ́ta tí màmá bá ti rùkú tí ọba ti kú lérí rùkú ọmọ kà lọ náà subhana rabbi alaahim mẹ́ta kí ni túmọ̀ mímọ́ fọlọ́ ọba mi tó tóbi jù lẹ́yìn lágbèrí dìde tàbá gbèrí dìde kí láwùí sami ọlọ́run ọba àlá ọgbọ́n ẹni tí yìn kì ṣe ẹni tó bá gbin ẹnìkan ní gbin àlùbọ́sà kó owó ẹ̀fọ́ owó tí bàbá ọmọ tí tó ti kú yẹn tí máa ń sọ yẹn bàbá olórin ẹ̀ àkàmà tó tukútù sẹ̀mí Allahu liman hamida ọlọ́run bá aláǹgbọ́ látòkè sánmà ohun ẹni tí yìí Rabbana wa lakal hamd bọ́bá sì wọ́n ní Rabbana lakal hamd bọ́bá sì wọ́n ní Allahumma Rabbana lakal hamd àbíkò ní Allahumma Rabbana wa ẹ̀kọ́ ti dúró padà ọwọ́ akọ pé sáàkàwọ́ sáyà nígbà náà àbádàwọlẹ̀ gbàtàbá kò rúkú àwọn afá wa ya pàmbẹ̀ àwọn afá kan ní dàwọlẹ̀ nítorí kò ti kú ní eré ìdúró ọkàn fẹ́ sinmi díẹ̀ kọ́ léfèrè kalẹ̀ àwọn afá kan ní ah, nígbà tó dùn náà sóhun dóṣà dùn náà tàbá ti kó ní roko àdìdáwọ́lẹ̀ àṣìlẹ̀ káwọ́ sí àyà àmọ́ ká káwọ́ sáyà lèmi máa ń sí kíni torí ẹni bá káwọ́ sáyà ó ti mú iyèméjì kó nínú àlámàrí rẹ̀ tọ́ lẹ́yìn ìgbà tàbá ti wá kó níbẹ̀ yẹn kéré kan wá mẹ́ta máa ń wí tọ́lọ̀ bá ní kéèyàn lè máa wí ọ̀dà púpọ̀ òun náà ni hamdan kathiran tayyiban mubaraka lẹ́yìn rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubaraka mubarakan fi ẹni bá ń wí ẹnìkan wí ń jọ kan anábì ni ó lé ní ọgbà màláíkà tí wọ́n ń jìjàdù láti mú ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run níbi tí ọ̀rọ̀ náà dùn mọ́lọ́run bádé rabbana wa lakal ham amudan kathiran tayyiban mubarakan fi bàbá nínú àwọn ọmọ ṣe táwọn bá lọ́ra díẹ̀ káwọn tó lọ́lẹ́ fi eré kalẹ̀ ọdúnpọ̀lọ́dọ̀ ọlọ́run ọba kọlọmọ́sà sẹ́rùn fún wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí

wọ́n gbọ́dọ̀ kalẹ̀ àwọn kan méjì èjì èyí anábì ni wọ́n pa mí láṣẹ kí n máa fi wólẹ̀ fọlọ̀ lẹ́yìn náà a ní máa jẹ́ kí ikùn wa àti ìtàn wa kọ́ máa lẹ̀ mọ́ra wọn tàbá fẹ́rí kalẹ̀ a rí pé asún díẹ̀ tí ìtàn wa ò ní lẹ̀ máa ikùn wa ẹlẹ́mọ̀ bá fẹ́rí kalẹ̀ yọ bẹ́ẹ̀ lẹ́yìn ni ọwọ́ yìí a ní jẹ́ kọ́ wa ara ìyá díẹ̀ tọ́ba ọba ń dárun kí o lè ó rí ya dáadáa àwọn tọ́ba ń kírun pẹ̀lú jama ó rí ya díẹ̀ níwọ̀nba kọ́ bá wọn ní ẹni tó wà ní ẹgbẹ́ rẹ̀ la àwọn kápápọ̀ kódà ànábì ní kódà lẹ́yìn náà àwọn afẹ́rẹ́ kalẹ̀ tánkìlá àwọn awé subahana rọ́bíyà kìíní rọ́bíyà lè àlá mímọ́ fún ọlọ́run ọba tó ga jù ọlọ́run láyìn lérí ẹ̀rùn awì mẹ́ta rẹ̀ lẹ́yìn náà awà dìde n'a ma àwọn wíńbẹ̀ rọ́bì ìgìfìrìlì ó ní dákẹ́ ó wí kankan bẹ̀ ìjòkó tí mẹ́ láàrin ìfẹ́ríkalẹ̀ méjì rọ́bì ìgìfìrìlì ọlọ́run fẹ́rí jìmì aláwọ̀mọ̀ ìgìfìrìlì ètò bá wọ̀ mẹ́ ọlọ́run fẹ́rí ni ètò bá súnà mọ́jú ni pé ó tẹ ẹsẹ̀ rẹ fi aye di rẹ jòkó ti ìka ọkọ̀jú sí kíbùlà oyé ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ yọkọ̀jú sí ẹ̀yìn ẹ̀rí pé wọ́n ti jòkó lérí ẹsẹ̀ òsì ó ti wọ́n wá na tọ̀tún ẹkẹ̀yìn síbí ẹ̀ẹ̀ ìtí wọ́n sọ ní tó bá fẹ́rí kalẹ̀ oyé yóò tó sé tí ọwá wùyàn èyàn lè sinmi díẹ̀ kó tó nàró ní ẹ̀pẹ̀ ní jírísàtò ìstìráhà ọ̀rọ̀ àjòkó pàṣẹ jòkó yẹn kò ní ju bá bí kò ní tó ṣẹ́jú kan ọba dìde padà wọ́n ní àwọn kan nígbà tá nàbí dàgbà ní máa ń ṣe bẹ́ẹ̀ láti fi sinmi ọyẹ àmọ́ súnà ni ẹni tí máa ń ṣe àmọ́ kí sọ̀rọ̀ yẹn fún yàn àwọn akíráka alákọ̀ọ́kọ́ bá ṣe kí akíráka ẹlẹ́ẹ̀kejì bá ṣe kí ti alákọ̀ọ́kọ́ tàbá wá jòkó ẹlẹ́ẹ̀kejì àwọn aka àtàyà àtàyà yẹn jẹ̀mọ́ ẹlòmíràn máa ń kà àfi tí máa lọ mọ́kà ni wọ́n sì lọlé kọ́ àtàyà yìí ẹ̀dàkùn ẹjá lọlé máa àtàhíyàtù lillah wasalawatu watayyibatu assalamu alayka ayyuha an-nabiyyu wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin bá jẹ́ magribi tó bá akẹ́lákẹ́ ẹlẹ́ẹ̀kẹta akẹ́lẹ́kẹrin tàbáwá jòkó àtàyà ẹlẹ́ẹ̀kejì tàbájẹ́ ìrún uh, ọlọ́pàá